Jòhánù orí karùn-ún. lẹ́yìn nǹkan wọ̀nyí àjọ àwọn júù kan kò jésù sì gòkè lọ sí jerúsálẹ́mù adágún omi kan sì wà ní jerúsálẹ́mù létí ibodè àgùntàn tí à ń pè ní bethesda ní èdè hébérù tí ó ní ìloro márùn-ún nínú wọ̀nyí ni ọ̀pọ̀ àwọn abirùn ènìyàn gbé dùbúlẹ̀ sí àwọn afọ́jú arọ àti àwọn gbígbẹ wọ́n sì ń dúró de rírú omi nítorí áńgẹ́lì a máa dígbà sọ̀kalẹ̀ lọ sínú adágún náà a sì máa rú omi lẹ́yìn ìgbà tí a bá ti rú omi náà tán ẹnikẹ́ni tí ó bá kọ́ wọ inú rẹ̀ á di alára dídá nínú àrùnkárùn tí ó ní ọkùnrin kan sì wà níbẹ̀ ẹni tí ó wà ní àìlera rẹ̀ ní ọdún méjìdínlógójì bí jésù ti rí i ní ìdùbúlẹ̀ tí ó sì mọ̀ pé ó pẹ́ tí ó ti wà bẹ́ẹ̀ ó wí fún un pé. ìwọ fẹ́ kí a mú ọ lára dá bí? abirùn náà dá a lóhùn wípé. ọ̀gbẹ́ni èmi kò ní ẹni tí ìbá gbé mi sínú adágún nígbà tí a bá ń rú omi náà bí èmi bá ti ń bọ̀ wá ẹlòmíràn á sọ̀kalẹ̀ sínú rẹ̀ síwájú mi. jésù wí fún un pé. dìde gbé àkéte rẹ kí o sì máa rìn. lọ́gán a sì mú ọkùnrin náà láradá ó sì gbé àkéte rẹ̀ ó sì rìn ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi nítorí náà àwọn júù wí fún ọkùnrin náà tí a mú láradá pé. ọjọ́ ìsinmi ni òní kò tọ́ fún ọ láti gbé àkéte rẹ. ó sì dá wọn lóhùn wípé. ẹni tí ó mú mi lára dá òun ni ó wí fún mi pé gbé àkéte rẹ kí o sì máa rìn. nígbà náà ni wọ́n bi í léèrè wípé. ọkùnrin wo ni ẹni tí ó wí fún ọ pé gbé àkéte rẹ kí o sì máa rìn. ẹni tí a dá náà kò sì mọ ẹni tí í ṣe nítorí jésù ti kúrò níbẹ̀ nítorí àwọn ènìyàn púpọ̀ wà níbẹ̀. lẹ́yìn náà jésù rí i ní tẹ́ḿpìlì ó sì wí fún un pé. wo a mú ọ láradá má ṣe dẹ́ṣẹ̀ mọ́ kí ohun tí ó burú jù yìí lọ kí ó má bàa bá ọ. ọkùnrin náà lọ ó sì sọ fún àwọn júù pé jésù ni ẹni tí ó mú òun láradá nítorí èyí ni àwọn júù sì ń ṣe inúbíni sí jésù wọ́n sì ń wá ọ̀nà àti pa á nítorí tí à ń ṣe nǹkan wọ̀nyí ní ọjọ́ ìsinmi. ṣùgbọ́n Jésù dá wọn lóhùn wípé. bàbá mi ń ṣiṣẹ́ títí di sísìnyí èmi sì ń ṣiṣẹ́. nítorí èyí ni àwọn Júù túnbọ̀ ń wá ọ̀nà àti pa á kì í ṣe nítorí pé ó bà ọjọ́ ìsinmi jẹ́ nìkan ni ṣùgbọ́n ó wí pẹ̀lú pé bàbá òun ni ọlọ́run ń ṣe ó mú ara rẹ̀ bá ọlọ́run dọ́gba nígbà náà ni jésù dáhùn ó sì wí fún wọn pé. lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ọmọ kò lè ṣe ohunkóhun fún ara rẹ̀ bí kò ṣe pé ohun tí ó bá rí i pé bàbá ń ṣe nítorí ohunkóhun tí ó bá ń ṣe wọ̀nyí ni ọmọ sì ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ nítorí bàbá fẹ́ràn ọmọ ó sì fi ohun gbogbo tí òun tìkára rẹ̀ ń ṣe hàn án òun ó sì fi iṣẹ́ tí ó tóbi jù wọ̀nyí lọ hàn án kí ẹnu kí ó lè yà yín nítorí pé gẹ́gẹ́ bí baba ti ń jí òkú dìde tí ó sì ń sọ wọ́n di ààyè bẹ́ẹ̀ ni ọmọ sì ń sọ àwọn tí ó fẹ́ di ààyè nítorí pé baba kì í ṣe ìdájọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n ó ti fi gbogbo ìdájọ́ lé ọmọ lọ́wọ́ kí gbogbo ènìyàn kí ó lè máa fi ọlá fún ọmọ gẹ́gẹ́ bí wọ́n ti ń fi ọlá fún bàbá ẹni tí kò bá fi ọlá fún ọmọ kò fi ọlá fún bàbá tí ó rán lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí ó bá gbọ́ ọ̀rọ̀ mi tí ó bá sì gba ẹni tí ó rán mi gbọ́ ó ní ìyè tí kò ní pẹ̀kun òun kì yóò sì wá sí ìdájọ́ ṣùgbọ́n ó ti ré ikú kọjá bọ́ sí ìyè lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín wákàtí náà ń bọ̀ ó sì dé tán nísinsìnyí nígbà tí àwọn òkú yóò gbọ́ ohùn ọmọ Ọlọ́run àwọn tí ó bá gbọ́ yóò sì yè nítorí pé gẹ́gẹ́ bí baba ti ní ìyè nínú ara rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó sì fi fún ọmọ láti ní ìyè nínú ara rẹ̀ ó sì fún un ní àṣẹ láti máa ṣe ìdájọ́ pẹ̀lú nítorí tí òun ṣe ọmọ ènìyàn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 nítorí èmi kò wá ìfẹ́ ti èmi tìkára mi bí kò ṣe ìfẹ́ ti ẹni tí ó rán mi bí èmi bá ń jẹ́rìí ara mi ẹ̀rí mi kì í ṣe òtítọ́ ẹlòmíràn ni ẹni tí ń jẹ́rìí mi èmi sì mọ̀ pé òtítọ́ ni ẹ̀rí mi tí ó jẹ́ ẹ̀yin ti ránṣẹ́ lọ sọ́dọ̀ Jòhánù ó sì ti jẹ́rìí sí òtítọ́. Si ṣùgbọ́n èmi kò gba ẹ̀rí lọ́dọ̀ ènìyàn ṣùgbọ́n nǹkan wọ̀nyí ni èmi ń sọ kí ẹ̀yin kí o lè là òun ni fìtílà tí ó ń jó tí ó sì ń ràn mọ́lẹ̀ ẹ̀yin sì fẹ́ fún sáà kan láti máa yọ̀ nínú ìmọ́lẹ̀ rẹ̀ ṣùgbọ́n èmi ní ẹ̀rí tí ó pọ̀ ju ti Jòhánù lọ nítorí iṣẹ́ tí baba ti fi fún mi láti ṣe parí iṣẹ́ náà pàápàá tí èmi ń ṣe ní ń jẹ́rìí mi pé bàbá ni ó rán mi àti bàbá tí ó rán mi ti jẹ́rìí mi ẹ̀yin kò gbọ́ ohùn rẹ̀ nígbà kan rí bẹ́ẹ̀ ni ẹ kò rí àwọ̀ rẹ̀ ẹ kò sì ní ọ̀rọ̀ rẹ̀ láti máa gbé inú yín nítorí ẹni tí ó rán òun ni ẹ̀yin kò gbàgbọ́ ẹ̀yin wá inú ìwé mímọ́ nítorí ẹ̀yin rò pé nínú wọn ni ẹ̀yin ní ìyè tí kò ní pẹ̀kun wọ̀nyí sì ni àwọn tí ń jẹ́rìí mi ẹ̀yin kò sì fẹ́ láti wá sọ́dọ̀ mi kí ẹ̀yin kí ó lè ní ìyè èmi kò gba ògo lọ́dọ̀ ènìyàn ṣùgbọ́n èmi mọ̀ yín pé ẹ̀yin tìkára yín kò ní ìfẹ́ Ọlọ́run nínú yín èmi wá ní orúkọ bàbá mi ẹ̀yin kò sì gbà mí bí ẹlòmíràn bá wá ní orúkọ ara rẹ̀ òun ni ẹ̀yin ó gbà ẹ̀yin ó ti ṣe lè gbàgbọ́ ẹ̀yin tí ń gba ògo lọ́dọ̀ ara yín tí kò wá ògo tí ó ti ọ̀dọ̀ Ọlọ́run nìkan wá ẹ má ṣe rò pé èmi ó fi yín sùn lọ́dọ̀ baba ẹni tí ń fi yín sùn wà àní Mósè ẹni tí ẹ̀yin gbẹ́kẹ̀lé nítorí pé ẹ̀yin ìbá gba Mósè gbọ́ ẹ̀yin ìbá gbà mí gbọ́ nítorí ó kọ ìwé nípa ti èmi ṣùgbọ́n bí ẹ̀yin kò bá gba ìwé rẹ̀ gbọ́ ẹ̀yin ó ti ṣe gba ọ̀rọ̀ mi gbọ́.